ọlọ́run kò fi kún wa lọ́wọ́ lórí yẹn. wọ́n lá hàwùdà. wọ́n lá kúwọ́tà ìlà ìlà ìlà. tí wọ́n aláwọ̀ yẹn lẹ́jà ṣe ní àdàdì mẹ́rin yẹn náà ká gbé mẹ́rin sínú mẹ́rin ká fi sínú orígun mẹ́rin tọ́lọ́wọ́ bá fi dé àrà àgbáyé àtàwọn tó ṣe yí pé ọlọ́run fún wọn ní nǹkan mẹ́rin mẹ́rin ọlọ́run kó fún wa ọlọ́run kó ṣẹ́gun fún wa. ọlọ́run já rọ́ọ̀yìn àbáyọ. ọlọ́run má jẹ́ kí ètè alábòsí ó ṣe lórí wa. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bismillahir ولم يكن له كفوا احد آمين آمين آمين آمين آمين آمين ويا جعل آل موسى ونجاه ويا ما رفع عيسى إلى السماء ويا ما جعل يونس في بدنه وخرجه ويا من نجا نوح قوما ما فنجنا ويا ما سلم إبراهيم منا من سلمنا من كل الفساد والحسن والهم والغم والدر والشر والفقر والمرض ومن كل سيشار ومن كل مصيبة في الدنيا والآخرة يا رحمن ويا من أخرج يوسف من غيابة الجب وسينه بالحسنى يا قديم الإحسان الخيرات إحسانك القديم يا داهم يا قيوم يا كريم حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير وأيوب إسناد ربه أني مسني يضر وأنت رحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وأعطينا وآله ومثله معه رامة من عندنا والذكرى للحابدين بسم الله العزيز المتصل بالرؤوس عزيزا وكل العزيز بإزة الله يتسون يا أسيس تأسست بستك ومن اتسى بستك وعزيز لا سل بعده ومن ليس بدون ذاتك واصلين إن الله قوي عزيز وإن الكتاب عزيز وينصرك الله نصرا عزيزا لقد جاءكم رسول من أنفسكم عزيز يحبه ويحبونه اللهم أعزنا في عيون الكتاب وأكرمنا بينهم ولقد كرمنا بني هذا وإنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل رب العالمين وأنزل محبة مني وأسلام على عيني أستمشوا وضعنا كل على عيوني alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin ọlọ́run dákun má tán ní àdánwò yàrá mi ìdákun má tẹ̀ ti bànújẹ́ sínú ayé àwọn aládókèrè lẹ̀ ọ̀lẹ́ ní wá ìwọ̀ lálábàárà ọlọ́run dákun má tán ní àdánwò yàrá mi ìdákun má tẹ̀ ti bànújẹ́ sínú ayé àwọn aládókèrè lẹ̀ ọ̀lẹ́ ní wá. والسلام على المرسلين والحمد لله رب العالمين يربى نجا نعم يربى نجا نعم ẹ jọ mo kàn fẹ́ tó ẹ má bínú ogun yẹn o abá mo fẹ́ gbà yọ̀ǹda sà ẹ jọ àwọn àdàdì tí mo fẹ́ fi àwọn iṣẹ́ kan lẹ̀ láàrin àdàdì tẹ̀ ka yẹn tó tẹ bá gbà mí láyè ẹ jọ nǹkan tí wọ́n fún wa yìí nǹkan tó lágbára ni àmọ́ wá níṣẹ́ kan nínú tí wọ́n fún wa láti lé pé tó bá díjú tán kó mọ́ ní nǹkan kan gan ṣe bẹ́ẹ̀ kó máa lọ ṣẹ́rí kùrì sí yìí tán bá lógun dé bóyá à ń lọ lọ́la nísìn ẹ sàlùwàlá àwọn tá a bá jẹ́ mùsùlùmí tá a bá mọ̀ so ẹ kọjú kọbí tá a mọ̀ kíbla kíbla ẹ kẹyọ̀ kan ẹ kọjú sẹ́yìn ẹ kẹyọ̀ kan ẹ kọjú sí apá ọ̀tún ẹ kẹyọ̀ kan ẹ kọjú sí apá òsì ẹ kẹyọ̀ kan ẹ wá kọjú sókè ẹ kẹyọ kan ẹ wá sí báyìí ẹ kẹyọ kan bẹ́ẹ̀ ni tẹ́ bá wá kẹyọ kan yẹn tán tẹ́ bá ń rúkú tẹ́ ẹ bá ti ṣe tán tẹ́ ń lọ ẹ mọ̀ ṣe bọ̀tẹ́ bá ṣe tán wọn gbọ́dọ̀ pè yín nínú ilé kẹ dáhùn bàtà yín aṣọ yín yóò sì wà ní ẹni ọ̀nà wọn ò pè yín mọ́ kẹ dáhùn kẹkàn gbé bá ẹ gbọ́dọ̀ wẹ̀ yín mọ́ pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run.